ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوك اسم الله أتركاتك فون أبو محمد صلى الله عليه وسلم أترى لكم أتي أنو الله فون دبيو البوانا أتدودو مسلم الله قاكو أدوك أبا dọ̀pẹ́pẹ́ fọ́rọ̀ wa kọ́lọ̀n kọ́ mọ́sá dání dọ̀sí ǹdẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún wa èyí tí a tún máa sí wa gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ní nǹkan tó jẹ́ pé a lè jí lójúmọ́ ká má ṣe òun náà ní ta pẹ́ ní àdúrà ìmọ̀ abẹ́lọ́hùn ọ̀nà wo làá abẹ́lọ́hùn kí ni àwọn ẹ̀kọ́ èyí tí ó so mọ́ dídèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba àwọn onímọ̀ ṣàlàyé fún apẹ́ tá à ń pẹ́ ní àdúrà nǹkan méjì náà ni òun náà ní su'ali Allahi ta'ala òun náà ní ká máa bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala fún àǹfààní àbí bíbi ọlọ́run bá pé kó mú ìnira àbí àdánwò kan kó mú lọ fẹ́rú níta ń pè ní àdúrà náà nìyẹn ọ̀nà ẹnìkan bẹ ọlọ́run ọba da'watullahi ta'ala fi jalbi manfa wa daf'i makruh ìmáa bẹ ọlọ́run ọba fún mímú àǹfààní kan bẹ́rù àbí nǹkan tí a fẹ́ kó má ṣẹlẹ̀ sọ ẹ̀ta ń pẹ́ ní dọ́ra nìyẹn nínú èdè.

àdúrà títí èyí tó jẹ́ pé àdúrà ní àmájọsìn ni tàbá oríṣiríṣi àwọn àyè lórí irun àwọn nǹkan míì wà tá a máa ń sọ tó gbé nínú iṣẹ́ irun ni ó sì ń já sàdúrà ẹ jẹ́ àmú látara Suratul Fatiha nínú àdéhùn Abi Hurairah radiyallahu ta'ala anhu Allah subhanahu wa ta'ala wa subhanahu wa Muhammad sallallahu alayhi wa sallam pé qasamtu salata bayni wa bayna abdi nisfayn Allah ní Suratul Fatiha tó gbé ìsọ̀lá irun tí wọ́n gbà lérò níbẹ̀ fatiha ni ọlọ́ba ní suratul fatiha dáadáa ti ń bẹ̀ ń bẹ̀ òun pẹ́ láàrin òun àtẹrú òun lọ́nà àparí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wa ni tẹ́rú bá sọ yí pé ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim walad dallin tábàwò tún àwọn àyà yìí à ń bẹ lọ́hùn fún ìtọ́sọ́nà pé kọ́lọ́mọba kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà rẹ̀ kó má jẹ́ ká yí àgbà kọ́mọ̀ jẹ́ ká yíya lọ sójú ọ̀nà àwọn tọ́lọ́hún ń bínú sí àti àwọn tí wọ́n ti sọnù. ọmọ ẹgbẹ́ ká má tọ̀ ọ̀nà àwọn ẹni bínú sí ọlọ́run àtàwọn ẹni ṣìnà tábà wọlé àrùpẹ́ àdúrà ni níparí àdìsí ànábì muhammad sallallahu alayhi wa sallam ní ọlọ́run bó sọ pé naam azali abdi wàlẹ̀ abdi masal. gbogbo ń tẹ́rù mi tọrọ yìí mo ti fún un ọlọ́run bó sọ pé òun ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ irun là ń kí asùn èyí tá a máa ń ṣe ní ìforíkanlẹ̀ ni ẹ̀rọ̀pẹ́ nígbà míì a ní subhana rabbi al-azim wa bihamdi ayin ọlọ́run ọba nìyẹn subhana rabbi al-a'la faghfirli mímọ́ ọlọ́run ọba ọba tó ga jù faghfirli mọ́sá àforíjì mi ẹgbẹ́gbẹ́ lóyìn tá a bá wí nínú ọ̀run à ń kírun à ń ṣiṣẹ́ tọ́lọ́ ọba ara wa a sì tún ṣàdúrà bí a bá ń ṣe tàwáàfù yípo ilé ọlọ́run ọba subhana wa ta'ala àwọn àyè kan wà bẹ́ẹ̀ tó yẹ pé tí wọ́n béèrè lọ́dọ̀ wa ká máa wí ọ̀nà ni rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar ẹgbẹ́ ìkìlà ń ṣe à ń sin lọ́hùn à ń ṣe tawaf tó já sí jọsìn àtún fara kó àdúrà ń bẹ eléyìí ni àwọn àdúrà àtàkọ́kọ́ èyí tá à ń pè ní du'a'u al-ibada àdúrà eléyìí náà látún pè ní dua ò tọ́lá àdúrà tá a fi ń béèrè oore lọ́dọ̀ ọlọ́run ọba ìyẹn ni ó bá definition yìí tá a sọ yẹn ló bá mu dáadáa pé òun náà ni ká máa bí ọlọ́run ọba subhanahu wa ta'ala da'watullahi ta'ala fi jalbi manfa' wa daf'i makruh ká máa ké pe ọlọ́run ọba lórí pé tá à ń fẹ́ kò fi lé wa lọ́wọ́ nǹkan tá à fẹ́ ọlọ́run ọba kó jẹ́ kó jìnnà sí wa eléyìí ni dua ò àti dua ò mas'ala àti dua ò àti àdúrà tá a fi ń tọrọ orí ayé àti tọ̀run àti tó jẹ́ pé nùjọsìn ló ti wáyé gbogbo ẹ̀ pátá ìbáadà ni n tá à ń ní ìbáadà òun náà ni nǹkan tá a fi ń sin lọ́wọ́ bá ní tọ́wẹ́ pé bá a ṣe ń sin lọ́wọ́ kọ́wẹ́ pé ọlọ́wọ́ bá ní à ń fi àdúrà làádójú ẹ̀kọ́ àgbọ̀dọ̀ dojú ẹ̀kọ́ ẹ̀dá yẹn àgbọ̀dọ̀ dojú ẹ̀kọ́ àlejò ẹ̀nú kódà màláìkà àgbọ̀dọ̀ pé màláìkà wá ṣàánú mi à ń bọ̀ sí ká máa sọ pé kí ṣéèkù kan kó sànù wa eléyìí nínú wa tí ò lẹ́tọ̀ nínú wa ẹ̀bọ òun ni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wa fẹ́ràn kẹrù màmá pé púpọ̀ nínú al-Qur'an al-Karim ọlọ́ọ̀bá sọ fún suratu Ghafir aya sixty ọlọ́ọ̀bá ni wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́ọ̀bá yín sọ fún yín pé ẹ máa pe òun òun sì àti mọ́mọ́ tẹ́rẹ̀mìsì wọn gbà wá àdéhùn tó lálàáfíà dáadáa ni anábì ní àdúrà wà lẹ́ ìbáadà níta ń pè ní àdúrà anábì ní odidi ìjọsìn ni tó bá jẹ́ odidi ìjọsìn bá a ṣe gbọ́dọ̀ kírun fún èèyàn tánítà ló ń kírun fún pẹ́lú mò ń kírun fún ṣẹ́wò ni mò ń kírun fún màláìka ni bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ fẹ́ bẹ lọ́hùn ká mọ̀ wá fi ókọ ṣẹ́wò sí àbí fókọ ànábì sí àbí fókọ màláìka sí torí pé sọ fún wa pé àdúrà wà lẹ́ ìbáadà ló jẹ́ pé inú májẹ̀mú àkọ́kọ́ tí ó gbé nínú pé yàn fẹ́ ṣàdúrà òun náà ni ikhlasu lillahi ta'ala al-ikhlasu lillah kọjá pé ọlọ́wọ́n bá nìkan ládùúgbò àdúrà kan kọ́mọ sí wàlíyù nínú kọ́ńtẹ̀ǹtì àdúrà wa ká máa forúkọ rẹ̀ tọrọ àfi ká máa fọlá ànábì tọrọ ikhlasu du'a lillah kọjá pé ọlọ́wọ́n bá nìkan ládùúgbò kan tá a máa pè nínú al-Qur'an karim ọlọ́wọ́n sọ fún wa pé wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu din ọlọ́ba ní kò sí nǹkan kan tó ń pa wá láṣẹ ju pé gbogbo tó bá ti jẹ́ ìjọsìn ọlọ́run nìkan la gbọ́dọ̀ dojú ẹ̀ kọ́ lọ àdẹ̀ sọ fún wa pé àdúrà ni ìjọsìn ni ló fi jẹ́ pé nínú ọ̀nà tá àdúrà ṣàdúrà orúkọ ọlọ́run ọba nìkan là á pè àìpò orúkọ àlìjẹ̀nú àìpò orúkọ màláíkà ambọ̀sibọ́sí pé àpò orúkọ ànábì ọlọ́run ọba àbí ọlọ́run àyífọ́lá al A'raf àyà one hundred and eighty ọlọ́ba sọ fún akówálé láyé asúná olè husna fad'uhu biha ọlọ́ba ní òun làwọn orúkọ tó rẹwà ká máa fi bẹ òun ọlọ́run ó tún wọ́n fi orúkọ ọlọ́run ọba làá fi máa ń bẹ ọlọ́run ẹ̀rí pé kánú àwọn sàábà níbà muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ó ń bẹ ọlọ́run wọ́n ní allahumma inni as'aluka bi anni ashhadu annaka anta allah al samad alladhi lam yalid wa lam yulad wa lam yakun lahu ahad ó ní wọ́n ọba tó jẹ́ pé kò bímọ ẹnìkan ò bí bákan náà ò lórogún ò lọ́ba kan kò sẹ́ńtà lè fi jọ́ kò sẹ́ńtà lè fi wẹ̀ ọ́ wọ́n níbi àtàwọn àbí dùwẹ́lẹ̀ yìí anábì ní làkọ́dé sàáltà bísmìl àlọ́ anábì ló ti bẹ̀ lọ́n pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó tóbi àwọn orúkọ tó jẹ́ pé alẹ́dì ìdá dọ́ ìyà bíhí àjà ò ìdá sọ ìlà bíi àtọ̀ ọkà màkọ́lá rọ̀ṣọ́l anábì ní àwọn orúkọ tó jẹ́ pé bí wọn bá ti fi bẹ̀ lọ́n báyìí ọlọ́bù màṣẹ́ tó yàn fẹ́ ni ó tún wọn sọ pé bí wọn bá fẹ́ káàdùn àtètè gbà orúkọ ọlọ́run bá làwọn pè àbùkátà ká forúkọ ànábì sàdúrà lọ́lọ́n wọlá Musa wọlá Isa wọlá Muhammad gbogbo eléyìí nínú ọ̀làrà tó takọ̀tọ̀ lọ́wọ́n bá gbogbo ọlọ́ba sọ pé ud'uni astajib lakum èmi ní kẹ́ ẹ máa pè kò ní ká pè ànábì pẹ̀lú òun kò ní ká pè màláìkà pẹ̀lú òun bẹ́ẹ̀ náà sọ fún akọ́wá lillahi al-asma'ul husna òun lòun ní àwọn orúkọ tó rẹwà tá a ti máa fi bẹ́ bákan náà nínú ẹ̀kọ́ dùá ọ̀nà ni àsànáwó aláàláhi tààlà kọ́bílẹ̀ dùá bímọ wà áhìlò ká máa yin ọlọ́run ọba ká tó máa ṣàdúrà ẹgbẹ́ eléyìí abalọ́dọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá sísàfọmọ ọlọ́run mo bẹ̀rẹ̀ pé àdádálẹ̀ kọ̀ọ̀kan wọnú ẹ̀ àdádálẹ̀ tó wọnú ẹ̀ òun náà ni aláṣẹ papọ̀ ẹgbẹ́ nílẹ̀ yorùbá tó bá fẹ́ ṣàdúrà káfíńdà aláàgà fúnra yín káfí sọ̀rọ̀ kan láàrẹ̀ bí a ṣe máa ń lọ nìyẹn eléyìí nínú tó dáa púpọ̀ ni èyí tákàn yọ kúrò ńbẹ́ ni pé ká máa pa àwọn èèyàn láṣẹ pé kàn ṣe yẹn torí pé afẹ́ ṣàdúrà àpapọ̀ eléyìí dàdàdà lẹ̀ ṣùgbọ́n ká yin ọlọ́run ọba ká ṣàfọmọ́ rẹ̀ ká tó tọrọ nǹkan tá a fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba eléyìí nínú wà tó dáa púpọ̀ nínú tí bun Ubayd radiyallahu صحابي صفوان بينما رسول الله صلى الله عليه وسلم قاعد إذ دخل رجل فصلى wọ́n lánàá ìwà muhammed sọlá àlùsálà wọn amáṣáláṣí jọ kan lórí ìjókòó arákùnrin kan wá wọlé ló bá ṣàdúrà faqala allahumma kfirli warhamni òníwọ́ ọlọ́run foríjì mi ọlọ́run kẹ́mi faqala rasulullah sallallahu alayhi wa sallam wọ́n lánàá ìwà sọ pé ajilta ayyuhal musalli ìwọ tó ń ṣàdúrà yìí kò ti kánjú idha sallaita ànábìwà dalẹ́kọ̀ tó jókòó fahmadillah bima huwa ahlu kọ́kọ́ yin ọlọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ wa salli alayya ẹ̀kọ́ mi náà tún yẹ wá sàṣàlá tó fànàbí wa muhammad fún madiọ lẹ́yìn wá dáná kò bẹ̀ lọ́wọ́ bá nínú àkọọ́lẹ̀ mi wọn lànà bá muhammad sallallahu alayhi wa sallam sọ pé idha salla ahadukum tẹ́nì kọ̀ọ̀kan yín bá fẹ́ bẹ̀ lọ́wọ́ falyabda bi tahmidillahi wa alayhi kọ́kọ́ bẹ̀rẹ̀ kó yin ọlọ́run kó sàfọmọ ọlọ́run fún màlẹ yóò sọlẹ alànàbí sallallahu alayhi wa sallam lẹ́yìn wá àgbà náà kó sàṣàlátù fànàbí fún màlẹ yẹdùrọ bàd bí màá ṣáà lẹ́yìn eléyìí kó wá tọrọ tó bá fẹ́ torí ẹ àkọọ́lẹ̀ mi wá pọkùnrin kan owó masalasi anabi wa muhammad sallallahu alayhi wa sallam náà wá ń jókòó fahamidallah wa sọlá alànàbí arákùnrin ìgbà tó ń fẹ́ sàdúrà tiẹ̀ anabi sallallahu alayhi wa sallam náà wà sọ pé ayu almusalli ìwọ tó fẹ́ sàdúrà yìí ó dé ọ̀ tó jà máa bẹ lọ́n fún gbogbo tó bá fẹ́ àdúrà rẹ títà ọlọ́run bó gbàdúrà rẹ ó túmọ̀ sí pé kákọ́kọ́ yin ọlọ́run ọba nínú nǹkan tí ó máa ń yọ ọlọ́run ọba nínú ni láti tètè ṣòro ìfẹ́rù ká tó bẹ lọ́n eléyìí ni ìlànà àwọn anábì ọlọ́run ọba alayhi salatu wa salam wọ́n kọ́kọ́ wọ́n ní lọ́pọ̀lọpọ̀ bí anábì òsùnkú subhanaka la uhsi sana'an alayk anta kama afnayta ala nafsik ìwọ ọlọ́ mi ò lè fọ́ ọmọ mi ò lè yìn ẹ́ bó títọ́ àti bó ṣe yẹ ṣùgbọ́n bó ṣe yẹra rẹ bẹ́ẹ̀ náà ló ṣe rí ọtún ọ̀sẹ̀ ká yin ọlọ́wọ́n bá bákan náà ni káfà salatu fanabi wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí náà nínú ẹ̀kọ́ àdúrà ẹni tó máa jẹ́ ká dùn àgbà ni mẹ́nu àdéhìí ẹ̀rí pa àti tọ́ka sí àjẹ́ ká fi àdéhìí mi ká tó fi sàmì rẹ̀ wọ́n lánàá bá muhammad sallallahu alayhi wa sallam inú àkọọ́lẹ̀ tí mamu tabarani èyí tó wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ Sheikh Al-Albani inú Sahihul Jami anabi sallallahu alayhi wa sallam sọ pé kullu du'a'in mahjub hatta tusalla ala nabi sallallahu alayhi wa sallam gbogbo àdúrà tẹrùbá ṣe kò ní ráàyè dọ́dọ̀ ọlọ́run wọn di gàgà rẹ̀ ìdíwọ́ wà fún títí tẹ́rù fi sàṣàlátù fún anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹnu ẹ̀kọ́ bákan náà ẹnu ẹ̀kọ́ àdúrà onáà ní istikbalul kibla ká dojúkọ kibla bí dojúkọ kibla nínú ẹ̀kọ́ àdúrà ni eléyìí ó yẹ ká pàkíyèsí ara wa kò sáàdúrà four corners four cardinal points káwa ni àkọjú sí kíbla àtúnkọ̀yìn sí kíbla akẹgbẹ́ ọ̀tún akẹgbẹ́ òsì àdúrà dáadáa lélẹ́lẹ́ tádójúkọ kíbla ó dá nínú àdúrà wa umar ibn al-khattab radiyallahu ta'ala anhu nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ mọ́ muslim onílàmà kánà yawmu badirin níjọ badir nazara rasulullah sallallahu alayhi wa sallam ila al ní ogun àkọ́kọ́ tánàbí jà pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ́ wọn lànà bí wàá wo àwọn mùṣírikí ànábi wàá rí pé wàhùn alifon òǹkà wọn lọ bí ọgọ́rùn wa asáàbò sàlàsù miatin wa tis'a ashara àwọn sàábì sì ni wọn ju three hundred àti bíi nineteen lọ three hundred and nineteen ni làwọn sàábì fastaqbala nabiyullahi sallallahu alayhi wa sallam alikibla ànábi wàá dojú kọ kibla thumma madda yadayhi ànábi wàá tẹwẹ́ sí sánmà fàjá àlàyé àti ìfìdírọ́ pé anábẹ́rẹ́ abẹ́rẹ́ sí máa bẹ̀ ọlọ́run ọba àlọ́ọ̀mà angels lè máa wà àtàní anábẹ́rẹ́ sí máa bẹ̀ lọ́hùn. ó túmọ̀ sí pé ìgbà táwọn ibi fẹ́ ṣe dùn ààyè ìbúdó dojúkọ ọdojúkọ kébìlà lábẹ́ hadithi yìí ẹ̀rọ àsìkò hadithi imam muslim ni àfọwọ́ àdàlì imam nawawi nínú sharu muslim wọn ni fi istihbab istiqbal kébìlà ti fi dùn à wọ̀rọ̀ fún olùyàdé ní fi ó ń bẹ nínú hadithi bó ṣe dáa tó kàmá dojúkọ kébìlà ká sì máa tẹ ọwọ́ mm, ìyẹn tún gbé wa lọ sínú ẹ̀kọ́ mi ẹ̀kọ́ ni pé ká tẹ́wọ́ tá a bá fẹ́ ṣàdúrà eléyìí náà dà púpọ̀ ká tẹ ọwọ́ nítorí àdéhìsì tó wá lọ́dọ̀ Salman radiyallahu ta'ala anhu al-Farisi wọ́n Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa pé inna rabbakum tabaraka wa ta'ala hayyun karim yastahi min abdihi idha rafa yadayhi ilayhi an sifra arábìnrin ọlọ́wọ́n bá wa ọba onítìjú ni ọba ọlọ́rẹ̀ ni ọba onídáadáa ni ọba olóore ni a máa ti ọlọ́run ọba lójú kẹwọ́ tẹ́wọ́ sí ọlọ́run ọba kọ́lọ́ ọba wa máa fi nǹkan kan sínú ọwọ́ rẹ̀ kó padà ló fi fòfun ẹgbẹ́ náà ni má jẹ́ aka ló fi fòrọ́ bá ní olúwa ọwọ́ ata àti ọwọ́ àdúrà ọ̀rọ̀ yẹn bá di sallallahu alayhi wa sallam èèyàn máa ń tẹ́wọ́ fún àdúrà ni tí àfọwọ́ àdá ibn Uthaymeen rahimahullah ta'ala wọ́n ṣàlàyé fún wa wọ́n gbé amma tafrij wal mubaada baynahuma wọ́n ní kọjá pé afẹ́ tẹ́wọ́ àdúrà káwá tẹ kó yà kàtàkàtà ẹgbẹ́ tẹ́lẹ̀ bá fẹ́ tẹ́wọ́ èmi ò fẹ́ lọ sí makọ́lá ìkan wà ń sango yọ àfi ọwọ́ àdúrà kàtàkàtà wọ́n ní káyọ ọwọ́ àdúrà fala alamu lahu aslan la fi sunna wala fi kalamil ulama kò sákọọ́lẹ̀ rẹ̀ nínú súnà ànábì Muhammad kò dé sí nínú àkọọ́lẹ̀ àwọn onímọ̀ ọ̀fẹ́ pé ọwọ́ méjèèjì wọ́n ní tá a ṣe òun náà ní kíni á tẹ ọwọ́ méjèèjì á tẹ sí ẹgbẹ́ ara wọn á wàá jẹ́ pé kó jẹ́ pé ọmọ tàbá tẹ ọwọ́ méjèèjì á jẹ́ kí inú ọwọ́ wa kò kọjú sí sánmà eléyìí ni ọ̀nà tá a fi máa ń gbà bí ọlọ́run subhanahu wa ta'ala eléyìí lànà ìgbà Muhammad sallallahu alayhi wa sallam fi sọ fún wa nínú àdéhìí Malik ibn Yasar àkọlé ń bẹ lọ́dọ̀ mọ́mọ́ Abu Dawud anábì saal idha sa'altumullaha fas'aluhu bi butuni akufikum anábì sallallahu alaihi wasallam tẹ́ bá fẹ́ bẹ ọlọ́wọ́n bá ẹ máa bẹ pẹ̀lú kẹ̀kẹ́ tẹ ọwọ́ yín méjèèjì ọwọ́ yín kò kọ ojú sí sámà anábì nítorí pé wala tas'aluhu bi dhuhrima ẹ gbọ́dọ̀ da ọwọ́ kẹ wá kọ ẹ̀yìn ọwọ́ kẹ kọ sọ́lọ̀ ó tún Ake kan áàkè sẹ́yìn ọwọ́ àdádálẹ̀ lélẹ̀ ẹgbẹ́ tiẹ̀ tó forí gbàǹtà náà mi sọ ànábì ní fàlà àtẹ̀sọ àlò tẹ́ bá fẹ́ bẹ ọlọ́wọ́n ọba ẹ má kọ ẹ̀yìn ọwọ́ sọlọ́run ẹ kọ àtẹ́lẹwọ́ yín méjèèjì tẹ́ so papọ̀ ẹ jẹ́ kó kọjú sí ọlọ́wọ́n ọba ní sámà ilé ní ẹ̀kọ́ hmm, lábẹ́ bí àwọn ẹ̀kọ́ mi náà tún wà lábẹ́ bá a sì máa ń gbọ́wọ́ sókè fún àdúrà ẹgbẹ́ oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn máa ń gbà gbọ́wọ́ sókè tó bùkátà ká ṣàlàyé lórí ẹ̀ àwọn onímọ̀ ṣàlàyé fún wa pé ọ̀nà mẹ́ta máa ń gbàgbọ́ sókè nínú àdúrà ọ̀nà mẹ́ta ni ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni ọ̀nà ìtajúwe ọ̀nà méjì mìíràn mẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká padà sínú adis abdullahi ibn abbas rọ́bì allahu ta'ala anhu tí wọ́n ní abdullahi ibn abbas rọ́bì allahu ta'ala anhu ó ń ṣàlàyé fún wa ó ní almasalatu pé ọ̀nà tá a fi máa ń gbàgbọ́ sókè almasala tàbá fẹ́ bẹ̀rẹ̀ wọn ọba ọ̀nà wo lágbàṣe àǹtẹ̀rẹ̀fà yàdẹ́yìká hàzùwàmọ̀ nkìbẹ́yìká àwọn nàhwàwùmá tọ́wẹ́ pa fẹ́ bẹ̀ lọ́hùn fún bùkátà kan tá a fẹ́ gbọ́ a fẹ́ tọrọ rẹ̀ kan lọ́dọ̀ ọlọ́hùn ọ̀nà àkọ́kọ́ tá a jó èyí làágbà ṣe á tẹ ọwọ́ méjèèjì á tẹ papọ̀ á fi kó ara wọn á wà jẹ́ kó kọ tó wà náà a lè dá méjèèjì a lè dá kó kọjú sí ojú wa àwa ní wa kò ní kọjá báwọn ó ní ọ̀nà àkọ́kọ́ lélẹ̀ Abdullahi ibn Abbas nìyẹn ó ní òun náà ni ká máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run bó láti ṣe lè àǹtòṣírọ̀ bí isba ìwọ̀n àfidà ìkẹyọ kan ìka tá a fi máa ń ṣe àtáyà ìnìkan náà láàmà mi ọ̀nà kejì ni wàlẹ̀ ibtihal ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alibtihal òun náà ni nígbà tí wàhálà bá dénú lu ni pé ọ̀dá dàlú àwa fẹ́ bẹ̀ lọ́n ìgbà yẹn là á máa ń gbé ọwọ́ sókè tí ó kọjá orí wa tá a gbọ́wọ́ sókè tí ó ṣe kíni o tí ó kọjá orí wa àdúrà tá a fẹ́ ṣe lábẹ́lé nígbà tí èsì àdúrà fìtínà tí àdúrà àfẹ́ tọrọ òjò àbùkátà ká di ọwọ́ sókè kó kọjá orí wa eléni iftihal nígbà tá a bá fẹ́ bẹ ọba fún nǹkan tó ní agbára fún wàhálà tí ń nínú muhammad sallallahu alayhi wa sallam ìtọ́ka mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà alákọ̀ọ́kọ́ ọ̀nà àlẹ́ta àti ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ìgbà táwọn jẹ́ pé ìka àní kọjá kankan máa mìka òun náà ni tí ìmáàmù bá ń ṣe àdúrà lórí mẹ́mbà rẹ̀ níjọ́ jùmọ̀ tí ń ṣàdúrà nígbà tí ń ṣe kútbà lọ́wọ́ tọrọ bá jẹ máa àdúrà àbí ìrántí ọlọ́run ọba àní máa tẹ́wọ́ àdúrà máa mú níta kà máa ṣe náà ni pé ìkẹyọ kan tá a fi ń ṣe àtáyà yìí ìnìkan náà láàmà mi kí ló fà á tá a bá padà sínú àdìsí lọ́dọ̀ mọ́ muslim wọ́n ní ìkan nínú àwọn sábà níbà muhammad sallallahu alayhi wa sallam tá ń porúkọ yìí ní àmárọ̀ ó rí kan nínú àwọn ìmáàmù táǹpẹ́ ní bishop bin marwan alalmimba ẹni wà lórí mímbà rí rọ́ọ̀fì àyàdẹ yìí ó wà gbọ́ méjèèjì sókè bí bàtà fẹ́ ṣàdúrà kí ni arákùnrin wa sọ faqal qabaha Allahu àtẹ́yìn ilẹ̀ àdẹ́yìn ó ní ọwọ́ méjèèjì yìí ah, kọ́lọ́mù kó má jẹ́ kí ọwọ́ méjèèjì sí ọwọ́ méjèèjì yìí laqad ra'aytu Rasulullah sallallahu alaihi wasallam ó lè tánàbí sọlá àṣàlám bá wà lórí ìrún tó wà lórí mímbà rí járe tó wà lórí kótóbà níjọ jimá ànábì ò ní mí kọjá kó kà mí ìka ó tún sọ pé àdúrà tí màá bá ń ṣe níjọ jimá àìtẹ́wọ́ ń bẹ̀ ìka tá a fi máa ń fa bẹ̀ la ìka àtáyàwó ìtàn pé ní almusabiha ẹnìkan náà láàmà mi ṣùgbọ́n ìgbà tó bá jẹ́ pé ọ̀dà bá wà náà lò ìgbà yẹn aláǹfààní ká gbọ́wọ́ sókè róróró gẹ́gẹ́ bí Anas bin Malik radiyallahu ta'ala anhu gẹ́gẹ́ bó ṣe sọ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kana la yarfa'u yadayhi fi shay'in min du'a'i illa fil istisqa ó lànà bí wa kì í gbọ́wọ́ sókè róróró ní gbogbo ààyè tó bá ti fẹ́ ṣàdúrà àfi tó bá fẹ́ tọrọ òjò lọ́dọ̀ ọlọ́run wa innahu yarfa'u hatta yura bayadu ibtayi nígbà yẹn ànábì a máa gbé sókè dẹ́gbẹ́ ọwọ́ yìí ó ga dẹ́gbẹ́ wọ́n máa wo ẹ̀rùn funfun àbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí náà nínú ẹ̀kọ́ ní bákan náà lábẹ́ yẹn náà tá a bá fàdúrà tán àìfọwọ́ àdúrà àbọ̀jú o ìmọ̀ fi ọwọ́ àdúrà àbọ̀jú nínú àdáadáa lẹ́ni àfọwọ́ ibnu dẹ̀kẹ́ kalẹ̀ ayid ìgbà táwọn wòye sí gbogbo àdéhùn tó wà nípa rẹ̀ tí wọ́n rí pé kò sí kankan tó fẹsẹ̀ nílẹ̀ lọ́dọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni la yaf'alu illa al-juhal ẹ̀ nírẹ́ nìkankan ó máa fọwọ́ àdúrà àbọ̀jú àfikọ́jà láìmọ̀ kan so ọwọ́ àdúrà ìfibọ́jú ọ̀nà kan tí a ti lè fi àdúrà tá a ti lè fẹ́ rárá tá a lè fọwọ́ ẹ̀ para òun náà ni tàbá fẹ́ sùn lálẹ́ tá a fi àwọn àzíkìrì tá anábì ní ká ṣe eléyìí sì ni kí sojú nìkan láàfi pa tàbójú anábì sọ fún wa pé tàbá débi ibùsùn wa ká tá ò da sọ́wọ́ wa ntẹ́ ń pè ń tá ò da ni ká ṣe ká ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sọ́wọ́ wa táwa ká kólé a'udhu bi rabbil falaq kólé a'udhu bi rabbin nas kólé wallahu ahad kákàtá káwá fi wọ́ọ̀dù du ara wa ká bẹ̀rẹ̀ láti di iwájú orí wa mọ́ ojú wa lọ́pàá kọ́ wa á fi wọ́ọ̀dù du ara eléyìí ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n ká wá fàdúrà tán ká ní àfọwọ́ àìbọ́jú yorùbá ẹni àsẹ̀mí ẹgbẹ́tọ̀ àmì mi ẹfọwọ́ àdúrà àbọ́jú gbogbo eléyìí nínú àwọn nǹkan tó jẹ́ pé kò bá súnà nípa Muhammad mu ọ̀nà nìkan máa sọ pé à ń fi ọwọ́ àdúrà à ń fi ra ara bákan náà èyí tó ṣe pàtàkì jù nínú nǹkan tó lọ́wọ́ tó fi máa ń gba àdúrà fẹ́rù ọ̀nà ní tawbatul ọ̀nà tá à ń gbà jẹ tá à ń gbà mu ọ̀nà halal ni eléyìí a máa kún gbígba àdúrà a máa kún lọ́wọ́ anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam nínú kan nínú àwọn àtẹ̀rìn àjọ ẹ̀ anábìrin arákùnrin kan òun ló dẹ̀ sọ fún wa ṣáájú pé nínú àwọn àdúrà tọ́lọ́ba máa ń gbà kíákíá da'watul musafir àdúrà rìnrìn àjò wà ń bẹ̀ wọ́n ní anábì wa rẹ̀ arákùnrin kan nírìn àjò tó bẹ̀rẹ̀ sí bẹ̀ lọ́wọ́n ọba anábì wa ń sọ pé bóòlù ọlọ́ọ̀bá ṣe fẹ́ gba àdúrà rẹ̀ ní báyìí nítorí pé kí ni wa mashrabu haram wa malbasu haram ọ̀nà àgbàjẹ́ gbàmú àti tí ń wọ̀ sára ọ̀nà ìwọ ni ẹni tó bá fẹ́ kọ́ lọ́wọ́ bá kó gba àdúrà òun ó gbọ́dọ̀ máa jẹ nínú àwọn nǹkan tó tọ́ bákan náà nínú àdúrà òun náà ni ká máa fọkàn sí tàbá ń ṣàdúrà ọ̀rọ̀ àdúrà yìí orin ọlọ́run má máa jẹ ń tẹ́ má máa jẹ ń bá pàdé àdúrà nìyẹn anábìwá arábìnrin ẹ máa bẹ lọ́wọ́ antum muqinuna bil ijaba kẹ́ẹ̀sì máa ládi èlé kẹ́ẹ̀ máa ní fọkànbalẹ̀ pé ọlọ́ọ̀bọ gbàdúrà yín wa'lamu arábìnrin ẹ lọ́mà anna Allaha ta'ala pé ọlọ́ọ̀bọ subhanahu wa ta'ala la yaqbalu min qalbin ghafilin láàyè ọlọ́ọ̀bọ ní gbàdúrà tó jẹ́ pé kò sẹ́mi rẹ̀ ń bẹ̀ ẹ̀ tí kàn ń sáwàdà kéèyàn kan wà nínú ilé nìyẹn kó máa rọ́bà náà àforígí àlẹ́ náà sọ́bùrà kó wá sọ́dọ̀rin eléyìí kọ́ làdúrà àdúrà èèyàn ó fọkàn sí ẹ̀dá kan náà táwa náà bá ń bá ọ̀gá wa tá bá ń bá lò níbi iṣẹ́ tá a lè máa bí ní nǹkan ká sì máa wò bọ̀ mí ṣé yóò gbà fún wa bẹ́ẹ̀ náà bọ́ọ̀lù yóò ṣe máa bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó kà máa tó sọ pé òun ń gbálẹ̀ ìyá lóhun ti ń ṣàdúrà orin ló ń kọ orin yàtọ̀ sí dùá tí a bá fẹ́ ṣe dùá èyí ó fara balẹ̀ yóò fọkàn balẹ̀ sí bẹ́ẹ̀ náà ní ìparí fún eléyìí àwọn àsìkò kan wà ń bẹ tánàbà Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa gbọ́dọ̀ àmọ́ ń gbà púpọ̀ kálákèésí àwọn àsìkò yìí ọ̀kan nínú ẹ̀ òun náà ni àsìkò gbà tá a bá ń forí kalẹ̀ nínú gbogbo oorun ilé kò bùkátà ká jẹ́ kí ìforíkalẹ̀ gbẹ̀yìn àwọn kó wá gùn gbogbo ààyè ìforíkalẹ̀ nínú ọ̀run bóyá ọ̀ràn ọ̀ràn yẹn ni àbẹ̀rùn náà fẹ́lá ààyè dúró àdúrà ni anábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí àbí ọ̀rẹ́rọ̀ lọ́dọ̀ mọ́ muslim anábì ní aqrabu ma yakunu al-abdu min rabbihi wa huwa sajid anábì nígbà tẹ́rù súnmọ́ lọ́wọ́ ọba jù òun náà ni lórí ìforíkalẹ̀ fa aksiru fihi du'a anábì ní ẹ̀pọ̀ ní àdúrà níbẹ̀ nínú tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà náà àsìkò tádùn àmọ́ ń gbà òun náà ni àsìkò ìgbà tí wọ́n bá pe ìrun tán kó tó di pé wọ́n ṣe ìkọ́mà àsìkò dídá àdúrà ni ẹ jẹ́ ká lákèésẹ́ nínú àkọọ́lẹ̀ anábì muhammad sallallahu alayhi wa sallam anábì la yuraddu du'a bayna al-adhan wal iqama àdúrà tẹ́rù bá ṣe láàrin ìgbà tí wọ́n pe ìrun kan tó ṣe kọ́mà àdúrà tí máa ń jẹ́ tàwọ́dà níwájú ọlọ́run ọba ni bẹ́ẹ̀ náà nínú àdéhìsì ti sàwọ́bàn wọ́n ní wọ́n bi anábì muhammad sallallahu alayhi wa sallam pé ayò du'a asma' àdúrà wo ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ti máa ń dọ́jú àníbi jawfu layl àdúrà tí a bá ṣe láì òru gànjọ́ ní pàtàkì jùlọ ní ìdá tó dẹ̀yìn tá a bá dá òru sí mẹ́ta ìdá mẹ́ta tó dẹ̀yìn nínú òru àníbi àkànnà wa dubra kulli salawatin maktuba bẹ́ẹ̀ náà gbogbo òun ọ̀ràn yàn àdúrà tí a bá ṣe ká tó di pé àkàtáyàtà àṣàṣàlátù fànàbí àṣẹ àdúrà tá a ká ṣe tábọ́wá tọrọ ń tá a fẹ́ àdébí ní wọn àdúrà tó gbà jù lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ní àdúrà tá a ṣe kó tó nípa sálámà kó nínú oorun so ká tó sálámà nínú oorun àyè gbàdúrà ni kò sí láburú tá a bá gbéde lárúbáwá tá a bá ti ṣe àdíkìrì tá a máa ń ṣe lórí ìforíkalẹ̀ tán nínú oorun kò sí láburú ká ṣàdúrà wa ní yorùbá tá a bá gbọ́ lárúbáwá kò sí láburú tá a bá ṣe àtáyá tán ànábì ní ká ṣe tó bá wù wá nù àdúrà ọlọ́run bó gbà fún wa kò sí láburú gbà tá a bá ti ṣe gbogbo àtáyá wa tán ká fi yorùbá ká fi bẹ lọ́hùn fún orí ayé àti tọ̀run tá à ń fẹ́ bákan náà àsìkò gbígbà àdúrà wọn náà nìyẹn ọmọdé jọmọ ká máa ṣàdúrà ní òòjọ́ jùmọ̀ nínú adé tó fẹ́ sẹ́mìlẹ̀ anábì muhammad sallallahu alayhi wa sallam anábì sọ pé fi yọmil jùmọ̀ àti sáàtún níjọ́ jùmọ̀ ó wà ń bẹ̀ láàyò àfikún à tó yẹ kó mùsùlùmí kò ní ṣe kòǹgẹ́ rẹ̀ wọ́n wà kọ́ ìmọ̀ yusalli yas'alullaha ta'ala khayran fóore kan àfikọ́ làwọn bá kọ́ fún un èyí tó fẹsẹ̀ rẹ̀ jù nínú àsìkò yìí òun náà ni pé àsìkò tó bá kù sáàtà kí magrib wọlé ni látẹ̀yìn al-asri títí tí ó fìdí pé magrib wọlé níjọ́ jùmọ̀ àsìkò dídá àdúrà ni àbí ọlọ́ba subhanahu wa ta'ala kó máa ṣàlàyé gba àdúrà ẹni kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ náà kò sí tó burú tí a bá ṣàdúrà ká sàmì o ẹni tó bá sọ pé tí a bá ṣàdúrà àkìí kọlọ́ba subhanahu wa ta'ala kuma sàlàyé gba àdúrà fẹ́ni kọ̀ọ̀kan wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu alhamdulilayi.